وأصحابه ومن اتبع بإحسان إلى يوم الدين واشتكوا ya tsara ba e ya musulunci e ya bautu shaidu ɗauka shaidu shafi da kotun-kotu da ile da gargaɗi tsakon shi da kuka bayan zarge e ya nasara e ya ga shaidu da shi na 2019 tasirin al-qur'an masallaci kuma shi ya saka kuma na da kayan da su mati da wani yin yan je baki na wakansu wannan to za ko ga kan wa su yi su yawo ne ba su wannan to su ko su ba su ne ina su ko wa mu rubi aya wannan zumana so ko da bare ku da e je mu na ku ne ni Allah kalma al ibi ṣíṣá ibi ṣíṣá àwọn ìmọ̀ọ́mọ́ sọ́dọ̀ bá wà nínú àlẹ́ sọ́dọ̀ rọ́jà bá wà. Zùmọ́nà alá kẹ́lẹ́mẹ́ yẹn ti dára sára àìṣá náà. Ẹ̀wù mọ́mọ́ gẹ́gẹ́ ní ìlẹ́bọ̀dá àlùfàṣá náà. Ẹ̀wù ní nàná àìṣá fẹ́tì yẹn ní àlùfàṣá bọ̀. Ń fẹ́tì yá èyí bá ń sábọ̀. Ẹ̀là ti tú yẹ gan-an. asu ekun eku bata gangan ni dunya umake ke inyo che adabanza aja gege we su banza ne bada bodo ka we yu ka tona so bana na isha ko gangan ni rai ko shi beno make mu dina na ni shi ba wa so kwa ni shi ba wa ne ko mo sallallahu alaihi não sallam na munafiki shi a cikin majalisa da rafa na aisha na tusuko to ba na aisha wusu ne nga fala wusu ga wani suku ba wai wusu ne a jiki da gaskiya kan dole da ciwo ne da gaskiya wala kai shi ta ta ga kawo na shi e kwa da ba wuku wallahi wallahi su ba wuku su ba yi ni da ni da kiki wuku zane shi sɔgbɔ ke ye yi dze ɖe ebe ye ŋu ne wɔ eba yi ta dzi wo ne yi srɔ̃ ɖe ne ebe ye ŋu ne sɔgbɔ eba yi ta dzi kiri kiri ne yi srɔ̃ ɖe ne ze yi sɔgbɔ ke ye yi dze ɖe etu ŋkuku ɖe na na ayisa ne ake yi ŋu nyi ne dze da suku be ne ŋu na ŋu ti dze gan kani ne ŋu na ŋu ti dze gan ne ne amuni na shi la kuma ci da munafiki ya kiyaye su shoko na mutum da mai son muni na shi ki shoko a mu rayuwa ina kai na hudu shoko umai na kirki ina mai fetu wani alhairi zango ci cana ci gaga zanen yisi yega ya yi lakuba ya mace da munafiki ga mu shiga ya mace da zanen da wuce ebe edebe ewuwe ga mumini na ita kirikina sọgbọ ga mu tẹun da eto ẹgbẹ eto ya ewu eleji faruwa ya na lọ nga mala so eti ga daula kilu dọn kilu dọn ya emu mini islami tumu kan ne ewo ga na gangan ga munafiki shi na kan ne ne na zake da shi ewa ga ala kiriki ya yi sinan يجبون إيكاك تديت لأخوشونا سوكوك كيلو دون ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا كده بيتو مؤمنين جكيلة يجمع ما يقول يبقى يوانجي لما يمؤمنين يجي يعنون kima nuna lajele shi kai wani a yana kirki da yi eh taci mumini ba yi so ki nuna mumini ba yi ne shiga shi wani ya ci a wani mumini ne shi a tashi zaki zane bi ga zaki juro ma zama dinuro ezuro na jan wadana ezuro na da cikin dana samba ci jana kina gumi tana ya mashi wani ya ga da ne ci wani su kwada mutum ya ce kilo ne shi wata ma kilo ne shi wata ma ariya ta bashi munafiki zaki da shi eh na shi su kwaja ya ga ya zaji ayo na shi dede gaa da akoko kɛde gaa awura ahyɛ nyinaa na sɔgbɔ eki etuma da eki eti wɔ na mu nyina ne hyɛ ara ɛɛ lawula yi sani tumu balamu minuna gɛrɛ wɔ mumina tuya kusi mahaya wakɔɔdo ha da ikumu bi kinu de eti samu na kinu wɔ daga baawa yegane gbẹ̀yìngbẹ̀yìn dáná hàzà ikùn bí nẹ́nẹ́ gẹ̀mọ́nú yóò gbangba wá ní kàdá àwùjọ bá ta. kàdá àwùjọ bá ta. ẹ kébè tí yẹ kẹ tó ẹnu wò ẹ kébè tí yẹ kẹ tó ẹnu wò ẹ làjì dẹ́gbó ewé

ake tso ege ne ake tso ege ege te ya ba se da kuro ɛ ye ne ni ke yi ba ko esi da kuro na ye ma do ge da ne ko kiri ki kuru dɔrɔn na ki lu de ta ke ka kai ha ba yi kuru gama ne yi nɔ ba ba gama ne yi nɔ ba ba ɛ ama o tso si ko ko tso zawangi ye jira zawangi ye jira ìgbẹ̀lẹ́dẹ́ yóò bá ti dé ìṣẹ́ra káwọ̀ tó máa yẹ ìṣẹ́ra wọn bá yẹ wá sí wọn bá ká àtàwọn ká má kì í yóò jí wọn ká sọ̀rọ̀ náà lọ sọ àbẹ́yà tó wọn bá yẹ wá sí ẹ ayélujára ló ti ká bí ẹ lábẹ́ ti ká ṣe lé ètò ìfẹ́ ìkọ̀wé ìta ìfẹ́ ìkọ̀wé ìta àwọn ọ̀gá wọn ìlànà ìkànnì tó bá yí a ga rashin ka zama kuma da baki baki ma ga su da yawon ka zama ga su da yawon waje da da yawon waje da yawon ne da kuma ya wadana eh ne ku ya sadaro eh ha za yi su wani ku ya ke kula ala eh eh ko so ko kai da ne na jinti eba kwata yawa yanzu yi zo zuwa yau ba wa ke ya shira amma sana wa ke gangan ya amana da cikin ya cikin wai ya wai ga ba wa ke ya هذا إفك مبين cuta ta yi mutu da shi mana ya ce da ṣùgbọ́n ìdílé wọn wọn ẹ̀ bọ́ fún ṣe ṣọ́ka ṣíkílé wọn wọn ẹ̀ bẹ̀rẹ̀ bá náà wọn ò ní lè ṣe wọ́n kò ní lè ṣe èyí sílẹ̀ wọn ẹ̀ bẹ̀rẹ̀ bá nga wọn lè tún ṣọ́ka ṣíkílé wọn ṣíkílé wọn ẹ̀rẹ̀ bí ètò àtàwọn náà bí ètò owó nínú olóòtú wa ti àlùmáàlì yìí ṣùgbọ́n ẹ̀wọ́n tó mọ ìjọ tó ti kọ́ fìyẹ́sùn rẹ̀ dáadáa fún wa lọ adé àgbẹ̀wọ́ á ní àṣùṣe yìí nínú muna mini yanayin ba fauna wallahi tallahi ga mani gangan da zai samu su da rawa na ta yi don so ya fi ruwa wa biyu eh wa ga ga shi ne eh almadi shi eh wa to su da su da tuko ba eh eh yin da jayiya shi zati kere shi zati da shi ada cewa ga mutu almadi rusu ne nan wallahi tallahi amma da ne ci wani je ke waye wannan da ya kusa da shi wa rusu eh a ga yin shi ya ku wa da ne shi wa ku ma ji ne wa ta makanta ya ku ina amma da ce wa da shi na a rusu eh masiba ko da ga ka ku mu je ta da ce ko dawo masiba ko da ga gan wulu zo na ka ce kwe dawo na kwe mana dawa na mai ci na mun tura na to mun dawo to haji na wallahi da suna ka ga to so wallahi wa ga to so eh to yi wa ka mun ni fa mun mun ni na khayra mun ni da ta ba shi ya khayri mun ni da ta kiyo a da tunani wa da albarushi so ba yi da ni da kiyo sọ̀rọ̀ lọ́wọ́ àjẹ́ òun wà lẹ́yìn ìbí àwọn da ke shi ga kai wa na ya tutu mai su kwa yi wani shuda su kwa ga zauna jawa alai da ba shuda kima dole ya ci na ne ya nana ya ce wa na ga yadda dujo su dujo na jawa alai da ba kima lude bia gangan ne runya bia ne runya laula jawa alayya ba shada kima lude ne gangan da a ce kuwe ga ba shada a ce ku ga mana da sa kirki da wannan kima lude a tsaci ne ne runya ina na ga ne runya ya challenge laula jawa alayya ba shada فإن لم يعبدوا الشهداء سبحان إذا تناجي ينجل يرمون النيوانا إذا تناجي ينجل يرمون يانا ne ya ke wani da wani kada ko ulaika inda Allah humul kafirun eh ya ke wani da wani kada zaka share kasu ko da sharo kamar su shi wanda sharo inda Allah ya kwansu ko ya kaga kasu kamar su shi wanda ìbá yà àlá ọ̀ṣọ́ àwọ̀ tà á lọ kí màá lùú lọ àti máa yẹ gẹ̀mọ́ náà ṣì wọ́n tà ìgbé bẹ́ẹ̀ tó kùn ní ṣùgbọ́n kí àlá àti àti gẹ̀mọ́ náà ṣì wọ́n tà ìgbé tó kùn ní ṣùgbọ́n ayọ́ àgáyé ayọ́wá ni jọ́ọ̀nù àgáyé ayọ́wá ni jọ́ọ̀nù àgáyé ayọ́wá ni jọ́ọ̀nù ùmọ̀ ìtàlẹ̀ èpè èdè wà lẹ́yìn òun náà ìtàlẹ̀ èpè èdè wẹ̀ lábọ́ àti náà ni mọ̀mọ́ lọ́wọ́ zane ebi wo gama yin na yin ya ti na ni mo wo dun amma e ko shu ne ti na e ga ga de de su mo su ka shi e bi ya na ai shi te eh ka shi ye bi de she ka na bu ki yo nga fi en be e, to wo e she la ko eh laula ظن المؤمنون منه والمؤمنات بأنفسهم خيرا كما لا يتبين لغة الشهادة launa jawo alayhi ya fati shada kima luna kima biya yake rukuni a yau ne ma biya yake rukuni a nan kima luna ya ce ka taba ko fa illa ya tu shahada ya ulaika eh inda ma yakun kile jizaa ìfimba yìí ìfimba yìí kiriki ló má lò sí ẹ ìfimba lò sí kiriki zàlọ́ bí ẹsẹ̀ ìwé kiriki wọn zàlọ́ bí gángan yọ wọn fẹ́ zàlọ́ bí ẹsẹ̀ ìgbàlá yà àti yìí náà zàlọ́ bí ẹsẹ̀ ìgbàlá yà àti yìí náà zàlọ́ bí ẹsẹ̀ ìgbàlá yà àti yìí náà zàlọ́ bí ẹsẹ̀ ìgbàlá yà àti yìí náà zàlọ́ bí ẹsẹ̀ ìgbàlá yà àti yìí náà zàlọ́ bí ẹsẹ̀ ìgbàlá yà àti yìí náà zàlọ́ bí ẹsẹ̀ ìgbàlá yà àti yìí náà zàlọ́ bí ẹsẹ̀ ìgbàlá yà àti yìí náà zàlọ́ yìí da tashe ko zaman zai ca da ga gaje da ya tuba ya ko ya ko ya ce ne ya la mu be be tuba ne mu ce wa da daga kai so ya bai ko ya zama su kaka kai yi zaman za zaman za da shi ya ko ya ko zakiri kina da tashe ko da wen ce ban zai ko ya mazawa ya mabon yawa mabon yawa su kwan su mun ne shi ma So what you got? ga alfashe na ce da fasa ne gwawa wa da alfashe na gai da na aisha rajar lawa su kuma laula fadlun la ya alaikum eh wa laula fadlun la ya alaikum ki wa bai wa mutum su kuma mu shi ba ji a yi mu ni jarina eh ki wa ba wai mu ce ci nan ya mu ni shi jarina wa rahmatu gangan gare kuyen su kwe na wuya kpaga mu gamaye na wuya kpata ce mu yiyo shi zalina fi duniya wal akhira mu ma gaga ni mai mai ni mai ramu wucin ka ke yiyo to alkiyama wallahi la masakun fi ma akhatu fi wallahi da su ko ga la ce to bai no da su ko ga la ce to mu ni shi bai no yana mu ya la ce na azabun azim azaba na kota na ŋuma nu la fie fi ma afɔtu fi eti yɛ ne da nu fi mu la fie tɛ sa nu mu ne se mo nga azaba la fie so ɛɛ kyɛnɛ wo na wu de mu la fi si na gaŋ gaŋ fu de yɛ tse ame yɛ na kɛ yɛ dɛgɛ ba bɔ nana yɛ na kɛ yɛ dɛgɛ azaba na kɔ yɛ na yɛ kɔ la fo na si da yɛ gẹ̀gá fara sọ́wọ́ lè yẹ̀wé ìrò sí iná ẹ́ bí a ń pẹ̀lú ẹ̀mẹ́ ṣẹ́ à á ń pẹ̀lú ẹ̀mẹ́ ṣẹ́ à ní ẹ̀mù láti fi ṣe wá ìyẹn àti ìdínà wá pẹ̀lú ẹ̀mẹ́ ṣẹ́ à gáwọn lẹ́yìn làyíká ṣíṣí ẹ́ ẹ̀ làyíká ọkùnrin nǹkan ṣíṣí chápọ̀ ẹ̀ gẹ̀nà máa láti chápọ̀ ẹ̀ wá gá àbàṣẹ́ tí ó mọ̀ lẹ́yìn àlàfẹ́ ìlà ẹ̀ gẹ̀nà máa láti chápọ̀ ẹ̀ wá gá àbàṣẹ́ ìlà mújà àlàfẹ́ ìyá ṣògbógbó lábà ń sọ ya ọ̀là àtẹ́kọ̀ òkú máa ń gàkẹ́ òjọba gẹ́gẹ́ ìyá ìlà àgọ́mọ̀ àtàyà òkú fi àdínní ẹwà rẹ̀ ní kẹ̀lú lóṣèlú náà àmọ́ ẹ̀rẹ̀ ìsìlá ní champa wàá fẹ́ ìtàbó wọ̀gẹ́ wọ̀ lásán àyà ńlẹ́nu wọ̀ lásán àyà ní ọ̀ṣà ẹ̀ tukọ̀ tó lọ́wọ́ èṣìlá ní ọ̀gẹ́ ìkẹ́ sáà ní àṣẹ mai e, e da ɗaya shi can mai da ya yi aiki na yi kan kwa ya yi da mutunci na da cewa kwa ya na da ci saya na kwa ya yi shi kula da cewa bai da yau wa mai dora da na zai da shi wa lalai da kaira na zai tsallewa ba da da kaira ila da shi kuro sa ke da sayar shi da milade turuza bije daga ku gangan da ne islamanci na tsayewa a kashi ba wurare da alkhaira da da tuba shi laula fadlu allah alaykum wa rahmatuhu fi dunya wal akhirah la masakum fima aqutu fi allah muslim da ce jira ni mutum mun shi ba azabun ko ta iya kan wallahi ko ta ku fadi

ba hali ba yi afɔ mulu yi shiga sɔgbɔ yi kun yɛ como wuli suti ba yɔ mɛ kɛ lɔri yɛ ta egbɔ sɔgbɔ na bi yɛ bɛ ti ba lɔ ase yi la ti bi ti ɛ egbɔ sɔgbɔ na bi yɛ que ti ba lɔ ase yɛ gɛgɛ la kiri tutu ase yɛ gɛgɛ yɛ gɛgɛ sutura yɛ la kiri tutu. asura na fi yi alama asura na kirki sani a yabo wa ko a mace na gana a mace na gana su kuma intalakaunahu ya asinatikum wa taquluna li afwahikum so kuma e ganna no me ga wuce wuce zuwe mutu wuce su be mu'mini ba nan e yi wuri wannan be ce wani ele shi kamar su be mutu misala kauna mu ya ji na ciwo kan ne fiye kogan na shi ya fiye kogan na shi gaba shi da alisi na cikin ya gindare shi ya ce kowa ya ganna shi gangan gaba shi wata kulu na da kuwa iko ya ci fiye da kogan na shi ya sun da misu ya giye shi ma da salamu ya yi ya bani ya yadda ya yi da kuri su yadda ya ya Eh? nga wanyi nole wanyi nole lateka akenyeka mfejonja yawatabu mfeji wole walende nemfeji wakajibiji wajino wakajibiji walara e wajino elotuubawa elotuolujibwa mutu e nchiezambechi liezile e no mwenjeka igagara kai da no yau to to ne yo to ma tu la ga ga ne ne ga ku mo ne ne to shi mo ne to sa yau mu yi wa awo do we la u ne we ye yo ka ko ko la ba ni ye ye ne we ji ne mo wo ne tu ne si ha e te ye ne we ji mo e ba wallahi wallahi wa tay ba wo we ne wa ba ko de wallahi ne ne to ada ku ada ganga da zai ciwo eh kanka zama a a yana da kai shi ne da mutum siya amma kan launi ganin da zai shi ibn qayyim ga lausha a rabbuka kunta aidan lahu wal qalbu bayna asabihi rahman lausha a rabbuka kunta aidan lahu wa ba ko ba ke ko na dan baci e ko so ba ku lati yoda kunta aidan lahu ilu gawa ko da wannan falkalu baina eh Allah subhanahu wa ta'ala ga inna al-qawla bi alsinatikum wa taquluna eh ya fi fi ko ganin shi ya ce ko ganin shi ta ga shi ai ta da qawlu wa ya khutba min ṣé òun kò tẹ̀lé ṣe ìṣẹ̀lẹ̀ òní àtẹ́gẹ́ òkúròṣì ẹ̀kẹ́tẹ́ ńgbà kí àfọ̀gẹ́tọ̀ wọlé ńgbà kí àfọ̀gẹ́tà kẹlẹ́ tó wọlé ńgbà àfọ̀gẹ́ bá ti wọn ńgbà àfọ̀gẹ́ bá wọn tó wọn gẹ́gẹ́ ìjọba ẹgbẹ́ àtẹ̀lẹ́gẹ́ àbá àwọn tó wọn wọn lápá ìlànà kashi dawata kai shafata ne wata kai tubala shawa kai kuku o ne jiwa o ne jiwa báwo yà á dánwó kí ẹ kàn máa yin náà ẹ bá wọn lọ wí wá ẹ bá wọn yà wọn mẹ ká jẹrẹ títò títò pàtàkì olú rẹ dà wá yìí yẹ kye dánwó bí ẹ kàn yọ bẹ yìí ká lè zù máa lè sàlẹ̀ fún mi yẹn lù nyɛ ne sɔkɔ yɛ yi yi yɛ faa yi yɛ nyɔ yɛ ti bɛɛ wɔ a lɛ wɔ lɛ yɛ yi yɛ kutu fa wa yɛ o ti ní ìjọ lórí ìfà wọn ẹ iṣẹ àdúgbò ìgbésọ gánà sá ẹgbẹ tí kẹsì nígbà kókó náà zèyí ní pé ẹkọ ta ẹkọ lè zèyí nígbà kẹkọ wọn láwọn ìsàmàṣà wa àgbẹbà àwọn ẹkọ tó àti ọ̀rọ̀ láti fún àpá àti mọ́nù ẹ tọ̀lẹ̀ ìgbẹ̀gẹ́ ìwọ́n mọ́mọ́ ya ni ẹgbẹ́ ni wọ́n ní wọ́n ní ọ̀nà òun ṣe fi hàn òun náà ta lamarin da lamarin kishiyo ne wallahi ba su ebe da yi ji mai yiwu da mutunci ebe ne ga mu magaga mu man maga shake mu ga ga mana shake mu ga mana darai ga mana fiye da za su ga ai da shi mai da shi ya alhali mu suka yi baga ya fadi shi baga ya fadi kan yi da shi mai da mu ne ga su ga ni ba mu ya ya ga ji su ba ba wọn àṣẹ kẹsì pé wọn ṣúgbọ́n mọ́ lẹ́yìn tẹ́lẹ̀ ọjà àtẹ́lẹ̀ báyìí gá. Yàtọ̀ ayé mọ̀ ní ẹni ló àṣà àbọ̀ àlùkò àlàhálì mọ̀ ní ọjọ́ àbọ̀ àlùkò. Káyọ̀ ló ti ṣe. Nga wọn lẹ́wọ̀n ní dúró rẹ̀ ká lè rẹ̀ dẹ̀ àbọ̀ àlùkò máa lè sà ẹ́ máa lè sà lọ́kùnrin ìyá ẹ̀. Ẹ̀wọ́n dé ilé ilé ṣe ẹ̀kọ́ ya fiye kokarin su ya fiye koyi ga shi yasa za wa tahsabuna wa hayyanan ya ci mai ne da ga baban yiwo ya ce liwe da gudu ne yiwo na shi nanan alhalima da huwa inda Allah ya musu wa ko ta musu wallahi tallahi wa huwa inda Allah ya musu lamarin wani azim lamarin wani wa ko ta ce ba su ko ya ga rayuwa ya da kuzana واضحة جدا تقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه حيا الحي هو عند الله عظيم وشيخوزا نو كان سكوتي يا رب nígbà tí lè ṣe gáàsì torí kò tó àjí àjídé ká ṣubú lè ṣì àjídé ká ṣubú lè ṣì káàtó ṣáà ní bọ́ sáàtà àdúgbò àwọn àjíjọ́ àdájá ṣùgbọ́n àjẹ́ ìṣáà náà ohun rẹ̀ kò sùn ẹ́ẹ́ ìrúkúgbẹ̀ kó pẹ̀lẹ̀ yẹ kó wẹ́rẹ́ tó wẹ́rẹ́ nẹ́ṣẹ̀lá wá jìrì ìrọ̀ rẹ̀ kú tó lọ́wọ́ rẹ̀ kú ha wọ́n yẹ jìrì ìjọ àti ẹkú làkàtọ́ kábà wọ́n ṣiṣẹ́ láti bàjá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ asala kẹlẹ lọ kún ẹ yàrá asaba yìí kù lóo. shirye ka eh yuro na gashiya wa tazununa ku dabba sagira yace ne ga sun likin duro la yahqu fi yikum ye ne ga ya da fiye ye ne ga ya da fiye inna ewu ɖe ŋuta ka ne va yi nusrɔ̃ ƒe ɖe wo fitina ya sa ko ɖe yàtɔ wo ta dze ko wo nusrɔ̃ ƒe ɖe wo zakele le zakele ane ya dze wo nusrɔ̃ ƒe ɖe wo o tse le ye ŋu wo lɔri o ye la ya si ye la ya si ŋuta ŋu o to dzi bie ne fi me ŋtsi bie kulo kusi ŋutsa ŋuti dzi ewe fɔ kama yi to nusafɔ nu ka su ne na ati nusafɔ ya ti ta wa wallahi ya kawo ga da kwai shi mu dai lan ku ga sawaye ji zo wace ku ga zo kawo ga da kwai shi wallahi wallahi a ce kwai shi da ci su ya kuma ne ya ga musa a sana musa ta musa wani a ci musa wani a ci musa wani eh so kuma ba ni ba har ga ne tun mun yi shi munafiki to ba har da ba ne ta ban ranar shi e gaga ya wuce da wuri da ta sha kuma nan har da ba ni su wani yau ya sha ni mamaki sha ne na ji mamaki eh walaula in sami'tumuhu ki manuna har da ra'ayi su kai mamaki mu'mini na shi eh su kai mu'mini mamaki dire har da bani ki manuna kan ne we ga yin nan na munafiki je ko sai da kin yonan kullu ya ci gaga eh yanzu na na shirya ma ya gudu lana an ta takandama da haka mun koyi yayi na yaye ga irin sa ngo yo ke da ta mu ga e na yi shigo e ko yi da ta ba ki shi da yi no e ko ku su shi da ba ki je ne no ye su da ba ki je la ya ne e da du ke ga no ci ko la za ko ci da bukatar shi ta su ga wani ga wani wani haka wani ga wani wani haka ne ya ce kuma ne je gayo saba an ya ga wani wuri wai wani ya ga wani bibi shida wai wani ya ga wani wani bibi sa an ya mai wuri ya ba ba su kuma da mai mutane an ya mai wuri wai wani ya ga wani biga nga ke wuri na na wani ọmọ sọ nítorí owó ní tí o sọ ẹ ní owó ní o ṣe kúlùtù máa yọ kúlù lẹ́nà kí mo lù lè jẹ́ ìrúnkò ìyá ìyá ànàtàkẹ́sẹ̀ wọ̀dẹ̀ àádà ní ìyá àwọn kẹ̀yí ní ìyá ìsìn náà yọ ní ìyá àdájú kẹ̀yí ní ìyá ìsìn tó ń jẹ́ pẹ̀lú wọn ne ya yi wasu subhana ka hada bauta mu masu irin waye mun ni je ne ni ta ba tabbata shi ko amma ya gare mu na su ke ga shi dana hada bauta mu masu da wannan yau mun ta eh na yi wa wa tuwa ne eh wanda ga yi zan so ya tuwa wanda ga yi zan so ne ke je ko ba zai ne ya tuwa amma wa tuwa ne wa tuwa ele não acha. Ele não acha. É? Eu olho ele lá no X, nisso de tudo, ele aí tipo missões, nisso de diário, missões que eu acho que está na minha na minha lágrima. Aí que chega, passou o subaru, agitativo aqui, àmọ́ agitativo daqui. Bala a tá já, mas ele não, mãe, calma aí, não. Nisso de diário, ele

sọ̀kú láwọn tún ti ṣe rẹ̀ olù ti ṣe rẹ̀ ẹ́ èèyàn sọ̀kú náà sọ̀kú láàwọ̀ ẹ́ yẹ̀kẹ́ sọ̀kú náà sọ̀kú láàwọ̀ jẹ́ pípẹ́ àti àwọn àkìyẹ wà lọ́wọ́ àjẹ̀kọ́ náà wọ́n á ṣe táàbí wọ́n á ṣe ṣíkà ọ̀gbẹ́gbẹ́ láti sọ̀rọ̀ ẹ̀dùn wọn àfihàn òwe ìkó náà bá wà àdàwọn kí ni wọ́n tún sọ̀rọ̀ fúnra ẹni tí ìṣòro lè ṣe sọ̀rọ̀ àǹgbó rẹ̀ ká àgbà fúnmi yá ní tínà ewé ìwé òṣòwò náà tábọ́lá yá ní tínà tòwọ̀n láì tó láì àrùn níta òṣòwò àrùn tí àná náà ìṣàkóso sẹ́nu òṣòwò àtọ́kù tí ewé ti sọ̀kú lóhùn rẹ̀ náà náà ìṣàkóso náà máa ń tàkà sọ̀kú ìṣá ẹ̀ ní ìpè níbo tó dà ní ṣi ẹ̀ mú ìbìlì ìṣàkíríkì gáàyò ewé náà máa ń wo ewé náà máa ń kẹ̀ káwá sọ pé oṣù ìgbà tó padà wá. a tó lè ṣí káàpọ̀ èèyàn yìí nílà ìdí ẹ̀ lára ẹ̀ láti ṣáàtò ṣùgbọ́n àgbẹ̀ kí nínú máa láti tó láti ṣọ́ láti ṣáàtò nínú kí dáa bá láti ṣí wọ́n ń gba ọkọ̀ ṣe ní ìlú láti rí túbẹ̀ láti rí wọ́tá àkàyẹ kúkú láti rí túbẹ̀ láti rí wọ́tá àkàyẹ àwọn. mo sọ máa kẹ̀lé lábọ́ wọ́tá àlùkù bá yẹ yín lọ wọ́tá àláwọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ayé wọ́tá ẹ̀kọ́ ọ̀fẹ́ wọlé dé yìí ìsìn nílà yọ wọ́tọ́ lè dé yìí ìsìn wọlé wọ́tọ́ lè dé wàá sùn ìsìn nílà lọ sí ọ̀nà wọ́tọ́ là àwọn yìí ìsìn nílẹ̀ lè sí ẹ̀ lè dé nílà lọ sí ẹ̀kọ́ ọ̀la àgbà ẹ̀kọ́ ẹ̀kọ́ ní sọ wọ́tá àlọ́ wọ́n á jẹ́ ìrẹsì àwọn tó ń ko esu ti mu ni yi la yi doro ɛɛ kile ja gaga ɛɛ maa yi kun da ama subahana ka a ta ko ta ma de ba ta wa ta ta ko wa zuro ya la ne gɛgɛ na wa zuro na gɛ ti se gɛgɛ na wa zuro yo zie de su pa n'a ma sɔn ko يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين الله سبحانه وتعالى yake ne shi ne yi daga shabayin sura nan ba ta da ya kamare yi kamar da har da malamai ya sura ne kanan الله وعظ صبيته أساس هو شيء وعظ وعظ صبيته لونا ميقام لونا دقائنا أن شكور ما يقوازي أدور سوسي شكور ما يقوازي وعشكم بيوتي ويلوكم كم كم جلالي ويجبون سيبن ويجلالي kó èdè sáàtì bọ̀ àti ká àlàfo ẹ́ àlàfẹ́fẹ́ lánàá òṣìṣẹ́ tábọ̀ náà kúkú sí gbèrègbèrè náà dàda yìí kábàrà já èso ló sòkò rè èso ló sòkò rè wọ́n á ṣòwò ètò wà rè nìgé èso ló sòkò rè mú ká ṣòwò ètí ní èwà rè àgẹ́gẹ́ nà múnà wọ́n wọ́n yẹ múnà àtìkí wọ́n kẹ́lẹ́ wàtẹ́lára yàrá ìdúgbò wọn. ẹ̀ àgbọ̀n òkè kí ló ṣe kábàrà já kí ló ṣe kábàrà já ọ̀dọ́ sọ pé èjì wá àtìkẹ́yìká kẹ̀kẹ́ yìí nínú náà. yàrá ìdúgbò wọn sọ pé èjì wá àti ẹ̀ àtẹ̀wọ́ òní níbi àbàdà sọ pé àwọn èjì wá àti ẹgbẹ́ yìí yá ṣe pẹ̀lú ẹkú ibi náà ní tuntun yìí láyọ̀ ọ̀dọ́. ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ àgbà tó sọ pé wà á milora mbaliani walionosokogwa sokoyo wazinona antaomu bimislihi ebayigajababeizinda abada tuntwibema inkutu mumini dahawaze tangora ambazimu fadhaitu inafatezedwa tamboma mubirikujawaseitumiwanyapa ngamalasoeciga eh, yayendokumbomuwafa antaomu bimislihi abada ìkúndú òmìnì sọfáṣẹ ìdáṣì yàwó wáàzì náà ìnàdọ̀bà wáàzì náà sẹ́kùnmù ìnàdọ̀bà àjọsọ̀tà wáàzì náà sẹ́kùnmù sẹ́kùnmù sẹ́kùnmù gẹ́gẹ́ gẹ́gẹ́ àlùkò ẹ̀yìn náà fún aṣọ èké àìkú ọ̀fọ̀ aṣọ èké èké. kúfàlù ẹgbẹ̀ ẹgbẹ̀lẹ́ ṣe mẹ́ra ṣàyí túbà kí lọ máa láàrín òun lè tó ọdún nǹkan tó ṣe gẹ̀gẹ́ wọ́n á O lọ́wọ́ ẹ̀mí ní ẹ̀tí ṣe ti ní ọ̀dá sáàkẹ́kẹ́ tó wọ́n lè sí àgọ́ wọ́n lè sí wọ́n sọ́dà wọ́n lè sí bí i ti ṣòwò wọ́n sọ́dà wọ́n lè sí wọ́n gbàdá sí ìdíje mi ní wúwẹ́ wọ́n wato yana rage mamar ruwuyan nan mu ci gaban jaji kuna eh mu ci gaban jaji kuna wa ga ta kuma rage mamar ruwi ka shi ku da wanda ya ko ce ku ba mala ya ja ngalo mu ci kuma mun ne ce ko da so mu a tare da ro da so mu ne al

bó wọ gbùngbùn kẹwà àgbẹ̀kú kẹ̀kẹ́ lè wọ́n sá. Èké lọ ayẹ ní fáyà wọ̀ ká. Wọ́n lè kí lọ́nà wọn fáyà sá lọ sí èké kẹ̀kẹ́ yá. Wọ́n lè kí lọ́nà ayẹ ní ẹtú ìgbà mẹ́ kú bá yìí náà. Wọ́n lè kí lọ́nà ayẹ ní ẹtú ìgbà mẹ́ yá yìí náà. Yàrá ìdè fún ọkọ àtàwọn ọmọ ìlú abàdà ìkútù ìlú wọ̀nyíwọ̀ ìlú wọ̀nyíwọ̀ ìlú lọ́wọ́ ọ̀hún àyà àti kí mọ́ náà ọ̀gbà wà ní ìwòkè sọ̀kọ́ ayé túnbẹ̀ ní ìgbé bá bá hàkí mú ẹgbẹ́ wò ẹgbẹ́ wò sọ̀kọ́ ayé ẹgbẹ́ wò ngámẹ́lá èyí kò kàndúró rẹ̀ lọ́mọ ẹ̀rọ àchìchì náà wọ́n kú ìṣì yà ń kẹ̀lé mọ́ fún ìbí wọn yóò àgbẹ̀ ọ̀bẹ̀ mẹ́ta aláwọ̀ kàndúró ẹgbẹ́ wò ọ̀bá yìí ní ẹ̀rẹ́ tẹ̀lé àjò ṣíkàndó ti lè wí wọn ẹ̀kọ́ wọ́n sáà rà mọ́ ẹ̀rẹ́ tẹ̀lé wọ́n ṣì zànà wí wọn ẹ̀kọ́ mune ya ambao ni mtu kwa maoto nikiwa hapo kumwishile kumwishile na na wewe kwa eh migana na wewe kwa gao toma kwa ndio sana kwa shota ebo na sokoge wanga gala wa yazo osotu wa yazo kwa alo tetilo hadi alquran na leo kwa kwa dama tona wewe ndio ndio cha cha cha ya tsoma wani da mai ji wa'azin nan wallahi tallahi ka su kuda a rai na wasu wa masu tuya wallahi su kwaro su su kwaro su su abin su kwaro wani gbẹgbẹ dá àmọ́ ọjà ìwò ńlá ṣùgbọ́n tí ẹ̀rẹ́ yìí wọ́n ní yìí wọ́n ní yìí náà káyì tí o bá ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n ní yìí wọ́n já àtàkùn yìí náà yẹ̀rì tí o bá wọ́n yá àwọn náà tó ṣùgbọ́n tó àṣọ ìjọba ṣùgbọ́n tó àtàwọn ga yi ta karshe ta yi e karshe mu lada ya da lafiya kuwa ai kuna ya lada ya lafiya kuwa ila ka wo yi ke ku ero ila ka wo yi ke e ku ero mu ina yi ti ke ni mo ma ku ta ma su ko ni ko ba ka sa ni ko ba ya ni e ba ni de asa so wo yo en ti yo ga ni e ta na da ku ni ta ni ma su ta nga waajira mɛ bi o kele kele la yi ka laa ti yɛ kita wɛn wɛn yɔ wɛn wɛn yɔ ma wɛn yɛ juma kaa gɔfu k'u ka yɛ afa du kun nana wɛn wɛn dada na wɛn yɛ juma n'o de a fɛn ka sɛ ka yɛ jɛma a sɛ bɔ bɔɔli sɛ ɛɛ ɛgba yɛ ka kia kaa sɛ kia kaa sɛ da ɛgba yɛ bɔ n'o ka kia kɔ sáré yi lɛ wọ́n èlò ìyá tó èlè tí pápápá wọ́n àwọn kúrẹ́ lórí àwọn òkúrẹ́ wọ́n àwọn súgbà tó súgbà kẹwọ́ àtàrà àti òmìnirí kí fún ọgbà kí dà sówó rẹ̀ gbọ́ lọ́wọ́ ẹni tó máa yíra yẹ bẹ́ẹ̀ sí láyé kan ó ó sùn náà wọ́n sùn náà wọ́n dáná tuntun máa lọ wọ́n dáná tuntun máa lọ wawo kafo ya ba dilali wadawo kafo ya ba dilali wasu da wasu da wani adali adali da ke ba wa wasu na ya adali da ke ba wa wasu ba gida yi ma kuma yi dilali na yi shi dilali wasu da ya adali da ke ba wa zamu ba bai tsono su na tsoron abu ba bai ma adali da ke ba ba ba yi ne la ilaha wàásùtà wàásùwọ̀tààbò bàjẹ́ àsùtàkìrún ẹ̀ẹ́dì ìlàjì máa sọ àwòtààbò láàyè láàyè èyí èyí ní bàbá àṣùwẹ̀sì ẹ̀ dàmà ní sọ́kùsù ìwà àti ìwà ìwòsàn wọ́n yẹ kí wọ́n ti ẹ̀yọ̀ wá sọ̀kọ́ yẹ yìí ní túbà yẹ túbà làwọn bí ẹ̀tú yẹ túbà yẹ ẹ̀tú lè dẹ̀ náà ẹ̀rọ lẹ́yìn náà zawuye da tuba tuba mawuye da tuba tuba zawuye da tuba tuba yau ina bongo wala ta ji dan dawo ahrasa nas ala hayati wa min alladhina ashraku yawqa ahaduhum law al'amru alfa sana wa ma huwa bi sahbihi min al-a'ma ayu al-a'ma buri yezo ne yayu fuwe buri yezo yewa kai thousands of years. Wọ́n dẹ̀ wọ́n yẹ sukuu yà sàn wọ́n á ti sọ báyìí wọ́n àná yẹ dẹ́. Nìkú dẹ̀ wọ́n yẹ sukuu yìí wọ́n yẹ dẹ́ kẹ́ wọ́n yẹ wà wọ́n yẹ dá dẹ́dẹ́ na kàní àjẹyẹ wọ́n ti sẹ́nu wọ́n yà wọ́n náà ege yẹ si yẹ si ba yẹ yà rà pẹ́ kúrò nga wọ́n yẹ ti sá tó àtàlẹ́ wọ́n á ti sọ báyìí. ألم يأتي الذين آمنوا أن تخشع قلوبهم لله وما نزل من الحق وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم إنهم فاسقون ṣùgbọ́n a ní ẹ̀ka láàpù ẹ̀sẹ̀ yìí máa yà àdáṣà òwúrọ̀ ìdíkìlì náà ẹ̀ka láàpù ẹ̀kọ́ ráyà ẹ̀ṣùgbọ́n ẹ̀ ẹ̀ka láàpù àlùgbà ní ẹ̀kọ́ ráyà

nípa hypertension yẹn lórí ẹ yẹn bá wà nù wọ́n pé ìpa lórí ilé ìpa tẹ̀ ìpa hypertension yẹn lórí ti ní àlùkí àná ìpa yìí ìpa àzìjì ìpa yìí ìpa owó ìpa ńlá àjẹmàtọ́ à ìpa kí n ká ìrẹ̀ àwọ̀ ìpa kí n ká ṣe àwọn ẹ̀yọ́ káwọn ṣe yẹn lórí ìlànà. سكون هو يبين الله لهم الآيات والله عليم حكيم آه، إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم tó ọ̀gá àga níbà ẹ̀ ayùlì dúnà àyẹ̀ntẹ́sìrà lẹ́ àyẹ̀ntẹ́sìrà lẹ́yìn kọ́bí ètò àgbàṣe gáàdà tó ọ̀gá àga ṣe kìlẹ̀mí nà áhùn aláàgbàṣe àga ṣe bá rẹ̀ kọ́kẹ́lá ní ṣe máa rí gẹ́gẹ́ ló ṣe é ṣí náà ẹ̀ tíṣà àgbàṣe bá fẹ́ ìtì wọ́gá aláàgbàṣe àga ṣe kìlẹ̀mí nà áhùn gẹ́gẹ́ àti lè ṣe máa rí saboda zarma zafin alim zaga jaja na bana tana gayan gayanin amma ba mu shi mafi duniya ya zama a cewa azaba mu shiga cewa fi duniya wal akhir azaba mu shiga cewa ya shiga wannan wal akhir azaba mu shi ma ya fada aliyani na magani ya shiga wannan na muci ya ce duniya aliyani الذين تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون عذاب نتوجه لهم بأي شبابنا بأعذابنا وعلم بأي ألياننا شيء تقول عن قول دينيو عن صوص قول دينيو زي جماعة عذاب وجه قوي من زنشي إلا الفاحشة كشبكة تعلمون نجونا سبحانه وتعالى الله يعلم وأنتم لا تعلمون سكون مجيبين وأنتم يما نجوشنا سكون إلينا ewele ni yẹn náà wọ́n bá ká àgbà máa bá sùn adájú náà wọ́n ti ní ولولا فضل الله عليكم ورحمته وأن الله laula fadlullahi alaihim har ya gani sokoron mu yi gare har ya gani sokoron mu yi gare laula fadlullahi alaikum kiwe bai wato ba we mu sokoron wa za shi da yi mu yi jani na kiwe bai we mu soko rafanye mu sokoron wa za shi da yi mu yi jani na wa rahmatuhu kiwe ya na mu ya za shi da yi mu yi jani gangan da ya gina ya ji da wai ce bikin nan ya ci wani ana da sokora tugumi ne da sokora tugumi ne mai shiga jawabu yan laula rano da sokora tugumi ba yi ba haɗe ba su kun fadi wa annan ba a rahon kurashai hakika so ya ci zaune da ya ci ya kuma ya ci ya tosayi rahimun etu wani gwaye mu ya wushushi su kwaye ta min zane shade ya wune su kuna su kwaye ta min zane shade fifan su kuna su kwaye ta min zane shade gasuwan su kuna su kwaye ta min ye zakwe cinye su ko eh yin lori su kun gwaye musu ya na na aisha gano su kun shi gwaye musu ya mu ni kirki shi nan su kwaye ta min zane shade mu ni shi ebe ba kore daga abin masu gari ya tiye wani su wannan wani sai ci yaran yara ma da su kokoro shi a yi tare eh su kokoro su ga yi tare eh da wani yi ga abu ne wani katura yi da ne shanu bai ga yi da su kula da ke bai da su a jikin amma yin shi shi su kuma faru ne ne to yi na ganin ينور ها صلى الله مع السلام ورحمته على خير من كان للخلق يرشده وآله وأصحابه ومن كان تابعا صلاة وتسليما يدوم ويحمله بهذا ونجي به لا يعقل وأرجو بهذا الفوز يا رب من سبب أجرني يا رحمن إنك سيدي وجارك في الأمر وتعظم الخبر وبالله توفيقي وعافى قوم واساله حفظ اليقين من الجوع لاسعد بالفوز المبين سابقا الى جنه الفردوس في صالح الزهر سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك شكرا الحمد لله الحمد لله رب العالمين وقام بك على الخير nami sijalipata sokoni wewe sikuta tivetwankashaji kumupia venivetwanikuze mandagayanitia enemwagayanayoona amayala kundu katuyama katulawiwalameyigalubabisiyaki sama eruga kamulumo kweitamisunak dalilin da sun mamuyi ba za su shi suke rubuta ganin yinsa wallahi tsarki su zama suke rubuta ganin yinsa nuna yanayin rubuta na wani ko kuma labari daga shi da ɗarin wata kuma ko da ya fi na zaɓi shi ko nan tosaiwa kujewa ce kuza ko da kuma ta wà wọ́n tó ṣe owó ẹgbọ́n tòótọ́ òyìn ṣìgbẹ́lẹ̀ ṣílẹ̀ dà kókò tọ́ ẹni máa yẹ kà ẹ̀dá lọ́rọ̀ wọ́n wa wà gbọ́dọ̀ wọ́n ti ṣe ilé ìdúdú náà wà ní ohun láti ọ̀ṣẹ́ bá a kí n ta ọkọ̀ tí a yẹ lọ́wọ́ tó jìnà ìyẹn kán yìí adé àtúkò gbẹgbẹ̀rẹ̀ náà ká yẹ màmá jí náà yàrá àgbẹ̀rẹ̀ náà nǹkan wọn yà á ti dára jà wọ́n ti ṣe ìrúbà bàjẹ́ ولسانا soko ka lusu kele ye daa ko mɛ ni ti lugu ajo ani soko ko mɔ ani jɔ ani lugu mɔ ani jɔ lugu a muso ye kɛlɛ nka ka ye ka ya wuli i ti n'u dun ya o la o dun ti ya o ko o la o tiɲɛ ci o jɔ la ma tu lɔ o bɛ de kɔnɔ ni ya. lamba la ye ti ye ti ka gaskiya manyan gaza wuce da mai shi wani mai wani shi education ba da arewa education ba da arewa ɗanda shi ma fi ta can bambani lokaci da lokaci awa da awa ba bambam da kyaro a yi da ga ta can ba mutu ga wani mutu laifin wani da da kyaro in ga su so da ne ne ya yi ga da shi da shi to a oge waye da wuro na can ba ka san eh da na ji fawa ya ko wala wala ta ba ka zo ga ba to ji da ci na musulma bin bin ne ba ka ci ma lo da ci da kan ye ji su e dune da ka ti zo na kan dondo e wa o ba mu ni wa ji na Aisha ibn Ali sallallahu alaihi wasallam ẹ̀yẹ́ èyí ní àdébísọ̀kọ́ àkìsí a gama na ga an tutu ga da da shi a da da shi magaga da na wale don a ba mini ne yan kuma ni jo ni ma ci niro su kuma da lo shiga wale ta masin ko le za to shi wa ya ga ga wa Podendo cewa hawa mu ya ki kyabo na de we kai. Ene kyaba ne ko wa. Hmm? Eru ki ga ni babo. E hun ga we ba azabu ne ko na Aisha ka ba da su mako. Su ba shi ne la. E ja na kai da ya su ne ko shaya ba ko ya ko shi. Ka mu la ti hawa. Na Aisha ba ku ji ko ga da istirjawo nan ba ji wuci na ba ku da su ba da muri ya ce yau da inna lillahi wa inna ilaihi raji'un mun ga gobe a da wasu ya ko shuka yi ga da ciwo ne ga shi duro wani asha to mun yi shi da su da diga ma ku eti yi ma ke ba da ti eti yo ita ka ga ga ti zo ka wani musamman musulmi musulmi ne da shi da ne ne la ela a sunna jibaru da yin nan akatɔn awa awa awa awa eti yi o musulmi si k'abɛ lati lɛbɛ yi o akatɔn awa la ega suba wani ale yi ka da asi awulɔ kuna ale ka le taba atsi awulɔ tɛ maa yi sinɛ kitsi abɛ lɛbɛ tɛ taka ne ato gɛmɛ ne ebu ala eti ala fɛ o kuma ala yi ala lɛbɛ mɛ sinɛ yi o ɛ adi yi ka yi na ale ka ewu tsi nyɛ ali igandondona alaga ne gobe a gaskiya ija ga gaskiya ke otu ba tuci ko ga mano ga ne da adiye ne nina da mana zuwa amma zama gaskiya ne na wacce kuma da duk da ba su ya je wani kuma ko na da ba ce ya ina bai yi ma na ba wacce ne da ya fi da ga ita ta wai da ga ne ya ji ga ba ko Lune jitwa mji meime Ika ukuza mwema lela Mbele laki ya doku kimu Ega zoto toho Amuchi kawanja Kala zejo haa adela nipetubona Kuna muchi kawanja Awo tukuta gogo wena Kuta kani wani jiona Muchi kawanja Kwa siya mbele Mbele mbele mbele mbele mbele mbele mbele mbele mbele gikana wenti wala dimsiba sana eh gitara wa yamma ya hukusa ni gan kuja na annabi Muhammad bai da da sha ya sai ya ga awon ye ko gitara da da gitara ne dimsiba ga alaki ara ta kus gitara ga ku be kus ko ga ji a ji ko da da ba ga ujian ku ba ji be amma gitara ku ga jikale nyumba yetu kubwa yetu na utukufu wewe unaangalia leo chichita utaza kuona utaza kuona na wala rafi wenendo ushindane basi kwa hiyo unaona mungu ebona haki takali kwa yesu kweli muyuhani takali ndio bebe ukie yuka za dozu gamana ta ko fa fa ma ni ya kai ko wonyo kawai ba su ba su da su ba shi ko su ko kai ne su wani na wani shi da na wani shi ki wa ta so ila ka ji fiye ko su ko ko to su ku ji gafara subhanaka la ilaha illa anta